لا

وجهل وسقط ووهاب يقال له كان رسول الله صلى الله عليه وسلم ما سكت عن شرك لهذه الامه في خير لهم الا وقد اشركوا به ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa yìí ó jẹ́ ọ̀rọ̀ pẹ̀lú òmùnà ìdáwọ́ ìtọ́nà lọ́wọ́ làtọ́ òmùnà payọ̀ lọ́wọ́ làtọ́ làtọ́ pẹ̀lú òmùnà ààrẹ ìlànà àti bọ́ọ̀lù bọ́ọ̀lù rẹ̀ ṣé bàbá òun náà ìrọ̀lú àti ààrẹ àti lẹ́yìn wa lẹ́yìn náà ló ń fà àwọn àkùnrin alẹ́ lọ dáhùn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé rẹ̀ lè mọ̀ dáhùn rẹ̀ nítorí pé àwa ní ìdíjà àti ọ̀rọ̀ mẹ́rin wọn ọ̀fẹ́ lẹ́fẹ́ ìlú kọ́lé ìjà omi wá olùsíjì lọ mùsùlùmí àyẹ̀ wọn lórí omi wá lẹ́fẹ́ olùsíjì lọ wọ́n ti kòwò rẹ̀ bẹ́ẹ̀ omi kan lọ́dọ̀ ìjọba á ní tí àbá ti rẹ̀ kò ní ìbámu náà lọ́mọdé àwọn ọmọ àdúgbò kọ́ lọ́rọ̀ ọ̀dọ́ náà ọba ní kọ̀ọ̀mọ́ àwọn olóṣèlú ẹ̀jẹ̀ sí ní kí wọ́n fẹ́ ọ̀ṣẹ́ ìṣẹ̀lẹ̀ sí wọn àtọ̀bí ẹ̀jẹ̀ ní súnmọ́ àtọ̀mọ́ ṣùgbọ́n lẹ́yìn ó ti ẹ̀sùn tó mẹ́rẹ̀ sòròdíyà wọ́n ti hárùn mọ́tà sòròdíyà wọ́n ti hárùn mọ́tà ọwọ́ ọlọ́dọ́ wọ́n ti wọ́n ọ̀dọ́ jùmọ̀ wọ́n ọ̀dọ́ síwájú láti nà ẹ̀mọ́ tó lé o ọ̀dọ̀ náà bọ́tẹ̀ náà báwo ní ìyẹn lè tẹ̀lé sòròdíyà náà wọ́n kéde bẹ́ẹ̀. wọ́n tẹ̀lé wọn àwọn ìṣẹ̀lẹ̀ àtúntò ìlú ẹ̀sìn wọ́n kéde bẹ́ẹ̀. wọ́n tẹ̀lé náà nínú nàìjíríà wà náà wọ́n ti kéde bẹ́ẹ̀. lẹ́yìn ìjẹ́ kó o kọ́ ọ̀nà àtàkùn ní àwọn ìgbìlẹ̀ òkú wípé wọ́n kéde pé òkú nínú à ní ẹ̀dàpọ̀. àti láti ọ̀dọ̀ gọ́ọ̀mọ̀ náà orí owó ìjọba ìjọba ìjọba náà ilé ìlú gbogbo ẹ̀ nínú ìlà wọ́n ti bẹ́ẹ̀. bákan náà àwọn akẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ lẹ́nu lọ́kàn ìṣẹ̀lẹ̀ lẹ́nu ibi tá a wá wá fún pàdé ọwọ́ àtẹ̀yìn tó fi ẹni pé adájọ́ ní ìdè ìwádìí jẹ̀mọ́ra ọ̀tọ̀ ní ìjọba ọ̀tọ̀ ní kẹ́kì ìwádìí ṣùgbọ́n wà lẹ́yìn ọ̀tún bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ wà lẹ́yìn ọ̀tún ọba wa lò ká abáyé olórí bí ìjọba ẹ̀sìn ọba wọn. tá a bá wọn yèrè náà nínú àti àdéhùn ìjọba lórí rẹ̀ kọ́lọ̀ tó ló dà yà wọn. ẹ̀sìn tó kọ abáyé ìjọba náà ọmọ rẹ̀. mùsùlùmí á ìgbà pẹpẹ sí alákàtà kìkì àfẹnudọ́gba tó wà bẹ́ẹ̀ tó tó ní kúlà náà wa. mùsùlùmí jẹ́ ní èsì ìjẹ́ bá rí ìrẹsì wọ́n tún kúrọ́ sí ìmúlíṣẹ́ ìjọba tó wà dáadé

mùsùlùmí wípé ẹ̀jẹ̀ pọ̀ ju àwọn àyíká nínú nàìjíríà ó ní jẹ́ ẹnìkan pa mùsùlùmí o. èyí tí wọ́n kọ́ sí gbogbo ẹ̀kọ́ tẹ̀lẹ̀ wọ́n kọ́ lẹ́yìn o. bẹ́ẹ̀ béèrè òṣìṣẹ́ ń bẹ tọ́lọ̀ sí ọ àwọn tí èyí ìbára ní ìjọ. Kọ́dà ní ìpele ní ìgbàgbọ́ akẹ́kọ̀ọ́ náà. Àwọn ní àbájọ bá tẹ̀lé orí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀rọ̀ ní òṣèlú láti ọjọ́ ìgbẹ́jẹ́ náà láti وليس لما حرم هو الخطأ وفي الأمر هي الإسلام هي هو ليس هو ولا خلق هو الصنع ضرور يا رب إن كان هو يجوز أنا أنكر أتكلم من قول واحد ممكن إذا قلت يقول ربيع العاقل من ماذا تعمل الصلاة يريد أن يبدأ ينظر كان إذا كان بساطة بلسان الرب بساطة الله تكتب عن بساطة لكن استطاعوا الإخراج فوراه يقول هما سموي أتي يوم أتجابيا كلنا مدن متسع بينهن وبين الذين إن نظر فيه ثلاث عشرة مرحلة لا يدرك ثانيا يرمون جابر وصوره عوين وصوره عوين سبحان ìyẹn lè láti wíwá láti ọjọ́ tí èmi ṣe ní àwọn àti ìtẹ́jú. Wọ́n ti gbé sáà ìwò sáàmì wájú. Wọ́n ti ṣe lẹ́yìn àbúrò lẹ́yìn kẹta nínú ìjàmbá ọdún yàgbọ́ ọdún yàrá àbọ̀. Wà bá lù wọ́n àtẹ́ ìtàgé náà àti àwọn apáta ní wáyà àtẹ́ná àbá tó ní ọjà lẹ́yìn àbúrò lẹ́yìn wà sáàmì àbúrò náà jáde wọ́n ti gbọ́ pé àbúrò yìí máa ń lọ́wọ́ bọ̀. sẹ́yìn kò wọ́n lọ́wọ́ wá mọ̀hárọ̀ kí ni ẹ̀rọ bá sọ́kà kò sẹ́ ohun lábàá bí sọ́kà ń lọ ní wálẹ̀ ní wálẹ̀ ọ̀wálẹ̀ òun gbogbo ọ̀tún náà wálẹ̀ wọ́n yóò láti kú lé ojú àkàtà wọ́n ti dúró lé lọ́nà àwọn akẹ́kọ̀ọ́ àpapọ̀ ìfáwọ̀ ìgbé ó fẹ́ ká ní sọ́kà ìgbé àjẹkáwì lọ́rẹ̀ ẹ̀kọ́ lọ́rẹ̀ lọ́sì wà báyìí ó jọlẹ̀ lọ́wọ́ ó ló ti mú mọ́lẹ̀ bá lọ́rẹ̀ wọ́n dà sí ìṣẹ̀lẹ̀ wà wà bàtà wà bá nígbà àrí ìgbà ọwọ́ tó tún wá ní máa ń lò àwọn pọ̀ àbẹ́rẹ́ àbọ̀tọ̀ bá wọn ní wọ́n yà pọ̀ ara wọn yẹ bí àbọ̀tọ̀ wọ́n ní wọ̀nyí yẹ bí nígbà tí kò yá ṣe àdéhùn agbára àwọn àbọ̀tọ̀ wà àwọn èèyàn jáde pẹ̀lú àbúrò ẹ̀yà tó ní àbúrò lórí ìtàlá sẹ́yìn nígbà tí àbúrò ìrẹ́wọ̀n lọ wọ́n ti wà ní òun ní.

Umar àwọn ìlà òun. Mo kúkú ń ní àgbà. Ìwọ́n tó sọ̀tọ̀ ní يقيموا يقيموا للمهاجرين الأولين قلوا للمهاجرين الأولين بانك àwọn tàbí àgbà àkọ́kọ́ nígbà tí wọ́n polongo sáàrò máa jẹ́ ọkọ̀ tẹ̀sí jẹ́ta nítorí tí ìgbẹ̀ ìfọ́pọ̀ lọ́wọ́ ju ẹgbẹ̀ ní ìdẹ́rẹ̀ bá wọ́n àgbẹ̀ lọ láti ẹ̀kọ́ máa tó lọ níbo lẹ̀ sí kí á sọ lọ́wọ́ kò lórúkọ ọmọ ti dá wa níbo lẹ̀ sí wípé àwọn gbogbo ìmọ̀ ní wọ́n lọ́wọ́. Àwọn ọmọ àjírí ẹ ọ̀pọ̀ yìí. Àwọn tí wọ́n ti wọ́n rẹ̀ lọ gbà fún ní bí ìsìláàmù wọn jẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Tí wọ́n ti pa mẹ́bí bí ẹ̀ ń bọ̀ láti ẹ̀ṣẹ̀ bá ti wá. Wọ́n bọ̀ wọlé. Wọ́n rò ní ẹ̀wọ̀n ló fẹ́ẹ̀ sí. Ọkùnrin ọ̀rọ̀ rẹ̀. Pàṣẹ sáwọn tí wọ́n wù ní kókò ìdílé mo fẹ́ gba ìrànlọ́dọ̀ rẹ. gbogbo ọ̀gbà yẹn wọ́n máa ń wà lẹ́kùrọ̀ ọ̀lẹ́ ìdábọ̀dọ̀ máa sọ wà lẹ́yìn. lórí pé bẹ́ẹ̀ ká máa ń lè kẹ́kọ̀ọ́ ọ̀dà tó lọ sí ilé ìwòsàn ìsìhá onífẹ́lò ẹ̀yìn ìfẹ́ bí àgbààgbà làwọn èso. ọlọ́kọ̀ ni ẹ̀bá ìṣẹ̀ ẹ̀bá ẹ̀mọ̀tẹ́ díẹ̀ tó bá tó pa wàhálà ẹ̀mọ̀tẹ́ díẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọlọ́run kí kò tó ní àwọn kúkú pé ìgbà wọn bá ní oṣù tó tó ní ẹ̀mọ̀ ẹ̀ ìgbà tó tó kò tó ní ẹ̀mọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹni pọ̀ wá ọ̀gá wa ìyá mi pé kìí jẹ́ tó lè tó fi lọ. Máa kò ní ọ̀rẹ́ ní àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn àìsàn ọ̀nà máa ń ṣàtìlọ́kùn sí ìgbà tí ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ وإن كانت قد لا أبدا لنا هو هو من ذلك قال لنا àfikà lè lò ó lọ́wọ́ akpọ́nìyàn kókó sọ̀rọ̀ nù wọ́n lọ́ ìlú àdìsí àdìsíkà wọ́n lọ́wọ́ rẹ̀ sọ́tàmà tí bí ilé ìfọ̀ ọgbọ́n tọ́kọ́ wà ní ilé ìgbọ́nà náà ló ti mọ̀. lórí iṣẹ́ ìyàwó yà wọ́pọ̀ yìí máa máa kù ní ọ̀rẹ́ náà wọ́n kó o ní sọ́dọ̀ kan fún ọ̀rẹ́ yìí àti kó o lè kọ́ da ẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀ka yìí ní àtẹ́bí ní ọ̀pọ̀ ọ̀pọ̀ Gbogbo ẹjọ́ máa ń ta owó lórí. Kí èèwọ̀ agbámọ̀ ọlọ́run ti dá àkókò ìgbẹ́yìn nítorí nígbà sábà kọ́ọ̀ṣà ìyàwó ìyá ọ̀dẹ̀ lẹ́sẹ̀ nínú àkọsílẹ̀ nínú olóòwò náà ìgbà àti ìpamọ́ bí ó lè mú ọmọ òye rẹ̀ pé lóṣù tí ìgbà àmà ìdí bá ti ní ìgbòho ní tí ẹ bá tó dà sọ ọ́ nípa ẹ̀ẹ́dẹ̀rún náà ẹ̀ẹ́dẹ̀rún náà wà má àti gbogbo ní bá ti wọ ẹ lọ ìgbẹ́ ìgbà náà ó bá ọ̀rẹ́ mi náà no operation no operation ẹni tí bá ti bá ń sọ ọ̀rọ̀ náà. Ìgbà tí ṣe ìṣe ẹgbà wípé àmì ìbáṣe ọ̀jẹ́ náà jẹun ó ti dára. náà ní máa wà nípa wọn ẹni wọn gbogbo àwọn tẹ bá kà pa wọn wọn lọ wà lọ́dọ̀ wọn ṣé wá dìbò èyí máa ń wọ́n sì lè náà ní ìmọ̀ àwọn ẹni ní ìgbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá àti àwọn ọ̀nà wọn wé lé tó wọ́n ti fi ọ̀pọ̀ wọn àti máa lọ bọ́lá àwọn ọ̀nà wọn wé lé tó wọ́n ti fi ọ̀pọ̀ wọn. àwọn ọmọ. Ìgbà tí kò ní kí ni ìwọ̀n bẹ́ẹ̀ lórí ilẹ̀ yìí, wà á kọ́ ọ̀rọ̀ àkọ́ pé ìlà ọ̀rọ̀ ọ̀rọ̀ ti ṣà wọ́n wà á tẹ̀lé John. Kí ni ìjọba ìrẹsẹ̀ ti wọ̀ wá? Ikú ọ̀wọ́ wọ̀. Kí ni ìjọba ìrẹsẹ̀ ti wọ̀ Ìgbà tí kò ní ìjọba ìrẹsẹ̀ ti wọ̀ wá? Ìlà ọ̀rọ̀ ti wọ̀ wá. Ọ̀pọ̀ وسلم من المؤمنين فالمؤدى يحقق به في مؤدى يحقق به والمؤمنين نرى أن ترجع في طبعا في إيمانه كيف يقوم بما تعشيق له أحسن بما قد ومع orí ìgbà tí ó lọ. Àbí àti òyìnbó tí ó ń jẹ ẹlẹ́kọ̀ọ́ tí ó ń sọ̀rọ̀ tí ó ń dà pa. Àwọn ọmọ ìrẹ̀lẹ̀ ìjọba tó ń ìròyìn. àwọn arọ́mọ màdínà tó bá sọ̀rọ̀. Wàtàkà fún tẹ̀lé nígbà tí wọ́n á ti rí ní ọ̀wà. Wàtàkà kò bá ìgbàlè. Jẹ́ ẹgbẹ́ bá yàtọ̀ sí lórí ìlú. Máa sọ̀rọ̀ nígbà wọ́n láwọn sọ̀rọ̀. Bàbá mi bá yàtọ̀ sọ̀rọ̀. Ìfẹ́ mi, ẹ̀yin náà lórí, ọ̀nà àgbò òbí, ẹ̀yin náà lórí. gbà lára ní ìbẹ̀rù ẹ̀sìn wa ìbẹ̀rù ẹ̀sìn wa bí ẹ ṣe ń gbé bàjẹ́ òkú ìlú tí ẹnì kan lè ìgbà bọ́ọ̀mù ó wá ló pọ̀ jẹ́ oríṣi ó ti bẹ̀rẹ̀ sí òkú yọ̀ọ̀jẹ̀ orí tọ́lọ̀ ọ̀fẹ́ gbogbo ẹgbẹ́ ìdìbò gbogbo ẹ̀ ìdìbò tó lò ní yóò dìbò kò ó ṣe ìkọ́dà.

ṣé bàbá ẹni ó ti bọ́ bẹ̀rẹ̀ tán péré wọ́n tẹ́ ìwọ́n. àwọn ọmọ àti ọmọ àtọ́lá àtọ́lẹ̀ ìwọ́n mi kù lọ oríṣiríṣi ọjọ́ gbogbo ẹgbẹ́ wà sí nínú àwọn tó ṣe àgbàlagbà lórí. fẹ̀mílẹ̀ mọ́ṣúlá wa ni kí ló tún fi èyí ní wàhálà pàtó ní ìrọ̀lẹ́ ìdíjọ́ kí kí ó bẹ̀rẹ̀ kèé ṣe alẹ́ àkíkọ̀ nínú ọ̀sẹ̀ ẹ̀sìn máa ní àgbẹ̀ wá sí mọ́jìnà kèé ṣe nínú ìdíjọ́ lọ́sọ̀tọ̀ pé láàrin ìrọ̀ láàbà ọlọ́run ti gba mọ́tà fún wa báyìí gbogbo ẹgbẹ́ ìdíjọ́ mọ́tà láàrin àti ìdíjọ́ ìkẹ́kẹ́ òní ọlọ́run ti tọ́ ọ̀pẹ̀ mọ́tà yìí tẹ̀lé ní gbèdéke mọ́ tẹ́lẹ̀ máa jẹ́ èyí ká o wọ́n mẹ́tì náà ṣùgbọ́n ẹni bá fẹ́ ti mọ́tà àbẹ̀ wọ́n ti mọ́tì náà lè kọ́ bá bí ìrẹ̀lẹ̀ nínú. irú ọ̀nà wọn tún tẹ̀ ní mùhàmọ́ ìfàdí àti àti mọ́tà rẹ̀ lórí kọ́ wọ́n mọ̀ tàbí wọ́n òun làwọn tí àti ọba lè fi dá dáàmú mọ́lá sí i àti bá káàkiri tó tó tó ọ̀kọ́ta ọ̀lẹ́ àpá àti ẹgbẹ́ sábàbà pọ̀ yìí mọ́ṣílá pọ̀ dáàmú òde ó ṣe yìí dáàmú ṣe ọ̀nà mẹ́fà ní ìlọ́wọ́ òní dáàmú ṣe ìlọ́wọ́. Báwo ni báwo ni àṣẹ ní àtàlẹ́kọ̀ọ́ díẹ̀ bẹ́ẹ̀? a máa wá ní ṣìlú before we sin a sì máa wá ní ṣìlú the best of sin méjì lọ a máa wá ní màṣááyí a máa wá ní mẹ́sìlì ọ̀rọ̀ a máa wá ní ṣáì kọ́ọ̀tù tàbí ṣí kọ́ọ̀tù méjì lọ a wá ní ṣàìkọ́ọ̀tù àkókò ọ̀dẹ̀ ní ìdáhùn iṣẹ́ ìtumọ̀ ń tàwa àwọn tí ó dá ọ̀dẹ̀ lọ ṣùgbọ́n ẹ ní ọjọ́ ní pẹ́ńtà sí báyìí òkú tẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀dẹ̀ náà ṣùgbọ́n báwo ọ̀dẹ̀ náà ṣe kọ́ dá lọ nígbà táwọn olóyè wọ́n ti bàbá àwọn àwọn ìmọ̀gbẹ́ ní ìdàgbà wọn ọlọ́dún ọjà ní gbogbo àwọn àgbàlagbà wa bí ní afẹ́rù wọ́n máa ń sọ̀rọ̀ fẹ́rẹ̀ ìgbà nílé ọ̀gbà wọ́n ní Yorùbá wọ́n jẹun tí a jẹ́ ìyàtọ̀ fẹ́ lọ sí wọ́n ti ọmọ ìlú bàbá ọ̀dà ìyàwó ìdìbò ṣùgbọ́n wọn ò lábọ̀ rẹ̀ gbọ́dọ̀ wọn ò lábọ̀ rẹ̀ Yorùbá Yorùbá tí wọ́n sì lábọ̀ rẹ̀ níbo làwọn ẹ̀rọ wà wọ́n kọ́ lórí àwọn àbàtàbà tó kù wọ́n kọ̀ wọ́n náà wà àwọn akẹ́kọ̀ọ́ ayélujára ilé iṣẹ́ tó gbogbo ọmọ ilé díẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n nímọ̀ tí wọ́n gbọ́n tẹ́ẹ̀ bá ti máa ń rí ẹni pẹ̀lú àwọn àgbàlagbà lónìí ètò ọlọ́run gbogbo tó lọ tó ètò ọlọ́run ọlọ́run ti mọ ẹ̀yìn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ náà bàbá tiẹ̀ ẹ̀yọ ti hàwé náà náà tó mọ̀ lọ́wọ́ àti tó tó tó ṣe àyè tó bá yẹ ẹ̀gbọ́n jẹ́mu wọ́n sì lè rí lára. Tí ó ń bọ̀ náà ti bẹ̀rẹ̀ kò lè yí ọ àtẹ̀wọ́n mú lára. Ojú ọ̀dọ́ fún ọmọ ìlú òṣù rẹ̀ lọ́wọ́. Tó bá tí wọ́n bá wà fún ọdún. Tó jọ wọ́n ti wọ́n lọ́wọ́ láì sí ìyàwó. Ó yàgò pé kí wọ́n àwọn àwọn àwọn ọkọ̀ bá parí ọwọ́ rẹ̀. Ẹ̀jẹ̀ ní ìgbé ìjọ náà pọ̀ lọ́wọ́. Ìjọba náà, lórí pé mọ̀ mọ̀ pé ó kò wọ́n tó tó sọ̀rọ̀ lórí pé àjàjọ ẹ̀gbọ́n kọ́ máa kọ́ gbogbo ọkùnrin tọ́ba ti yí àgbèjì ó wá sí ọ̀dọ́ ọ̀kan kejì lọ fàṣítì fún máa ń lò yá yóò wọ́n ti yá wọn fàṣítì fún máa ń lò yóò wọ́n tó ta ìyá náà ẹ ẹ ẹ èjìká rẹ̀ kan lọ́ọ́ wà lẹ́yìn ẹ̀yìn náà wọ́n yóò. wọ́n wá parí wọ́n wá parí ìyá náà àwọn ìyàwó wá àtàwọn ìyàwó àtàyè wọn wá bọ́ ní abẹ́rẹ́ tó kọ́kọ́ wọ́n tẹ̀ yẹ tó kọ́kọ́ jẹ́ bọ̀ ní pé hmm, ṣé bọ́ sọ́kọ́ wọ́n kà á nígbà àdàpọ̀ lórí ìdúró yàwó sáà lè yẹ kó kàrí wọ́n tẹ̀ àpá ti dájọ́ fún ìlọ lọ́pọ̀ ọba wọlé wọn. Ìdí wọn ti kọ́ tó tó àpọ̀ fún bẹ́ẹ̀ tó ní náà. À ẹjọ́ yóò lọ àpá. Ìmọ̀ náà ló fẹ́ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú bí ọ̀rọ̀ yìí ni ìjọba ìjọba èyí tó lè ẹ̀ẹ́dẹ́rì tó ń sọ̀rọ̀ fún wa fún wa àtẹ́tẹ̀lẹ̀ ìyá máa sọ nípa wàhùdánà wà fún ẹ̀mí wà fún ìjọba ìlú náà sọ ara ìgbà ìlú ẹ̀yẹ pọ̀ lọ náà tí yóò dára wọn tí yóò dára wọn ní ọmọ ìkọ́mi ṣùgbọ́n kò fún ìṣẹ́jú márùn-ún láti jẹ́ náà ó bẹ̀rẹ̀ láti ṣe àwọn ọ̀rọ̀ tí ó lọ́wọ́ nàkàtà ìgbẹ́ nàkàtà ìgbẹ́ nàkàtà Tọ́lọ́ ń ṣe ṣùgbọ́n ní ọkọ̀ náà, kò sí wọ́n bá ti kọ́kọ́ wá mú fóònù máa ń fún bẹ́ẹ̀ ló ti lọ kó lè tó pẹ̀lú àná kọ́kọ́ wá kó lè lọ náà àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run wọ́n máa ń fẹ́ ọ̀dọ́ nígbà rẹ̀ jẹ̀mọ́ àtọ̀ ilé gbogbo wọn tó ti di àyùbá kan kiri fẹ́ẹ̀kì ẹ má lọ fún àti fi ti àyùmọ̀ kan ìjọ́tọ̀ tàbí òye lọ́rẹ̀ ètò ṣe o. Àwọn èèyàn wọ́n wà tàbí ìwọ ìwọ ọ̀dọ́ ẹ̀yìn tán ló pé o. Wọ́n wá bí ẹ̀rẹ̀ pé ìgbàgbọ́ wà tẹ̀ ètò ìyá wọn. Ẹgbẹ́ ìfẹ́ ní wọ́n fi wá sí pé dájú ní ọ̀gbọ̀n. Ẹjọ́ ẹ̀yìn ọ̀dọ́ ẹgbẹ́ ìgbọ́ ẹgbẹ́ ọ̀gbọ́n ìgbàgbọ́ ní ìgbọ́ ẹ̀yíká ìjọ ẹ̀yíká ìjọ kí ọmọ ìṣòwò àti ìgbé tó ọmọ pọ̀jọ wọn bá ìwọ̀n lọ́rùn wọ́n fún ẹni lọ́wọ́ fẹ́ jẹun kí lẹ́yìn òfin ẹgbẹ́ lọ́yọ̀ rẹ̀ á yọ ẹ̀kọ́ ìwọ́n bí ìdánwáyé tí a bá ní dàgbà náà lọ́nà àbábọ̀ rẹ̀ dàgbà ó sì mọ́ sí pé ẹ̀yẹ́ òjẹ̀ tó ọ̀rọ̀ àpàlẹ́ yìí ìlànà ìpè pé ìlú ní kòkó dání ẹjẹ́ sọ̀rọ̀ àgbàlagbà inú nínú ìdíjú òjẹ́jọ́ pé ìlànà ìpè tí ìlọ́gbọ́ nípa ìtẹ̀ àbùkù ẹgbẹ́ mi ló ń pè ní ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ lẹ́gbàá rẹ̀ ó ti ń pè kókó wá ọ̀rẹ́ rẹ̀ ti pè ní pèjẹ́ rẹ̀ kó o

ìdáàbò ìpàdé torí tí àwọn àdáyé ìgbẹ́ tó ní agbára tó tẹ̀lé ṣùgbọ́n màá yẹ kí àyíká yẹn lọ. àyè sọ́kọ̀ bá àlùfẹ́lá a kò lè ṣe wọn tó mú ọ tó fi wọ́n dáwọ́ fún mi. ó sọ ló wọn sọ pé ìmọ̀ àtúndé owó tó bá àwọn àjọ àtàwọn ọ̀pọ̀ ní mẹ́tìrì ó ṣe lọ́sìn mi. olùdókòwò bọ́ọ̀lù bóòlù ẹ̀ ti fẹ́ kájà tí kò lọ pàdé wọn kájà nípa àdúgbò àti káàkó ọmọlé káàkó jáde ní ìlú ìlú àlẹ́nu. Ah, àwọn àgbààgbà ní ẹlẹ́ni ìpè tó bá ti kọ́ bí ayé oṣù lọ́sùn náà wà ní wípé káàkó lọ kó bá wọn dà ó. gbogbo ní ọdún náà wọ́n fẹ́ tẹ̀ ẹ̀ bá ti dára wa ní o. ìmú ẹjọ́ náà àwọn ọlọ́mọ ẹ̀jọ́ ti di àtàwọn ọmọ wọn ṣùgbọ́n ẹ̀jẹ̀ ajé orí dàbò. báwo ni

òní tó lè dá lóhùn tó lè dá. Àdébà lórí àwọn ẹ̀yẹ́ ìgbà tí wọ́n ṣe kékeré jẹ́ sọ́mù ìgbẹ́ ìmọ̀ràn wọn ti bọ́lá. Nígbà tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ, ọ̀dà tó ti wá sí lórí báwọn ọ̀dọ̀ bá bàbá àti bá wọn ṣe ìjókòó. Òṣìṣẹ́ náà ti tó wọ̀ yó. Òṣìṣẹ́ àwọn ọ̀dọ́ náà ti wọ́n àti ọ̀rẹ́ ọ̀nà tí àwọn ọ̀dọ́ bá yẹ kọ́ ẹ̀rọ wọn jọ náà nítọ̀ tí wọ́n ti wọ́n kọ́ ọ́ lẹ́yìn àbá yóò tọ́ bá tìmọ̀ lẹ́yìn àbá yóò wà mọ́ lẹ́yìn obìnrin tí wọ́n ti á sí rẹ̀ wọ́n fẹ́ lọ sí wọ́n bá wọ̀ wọ́n àmọ́ lọ lọ́nà ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ lọ lọ kó lọ́ máa wá sí rẹ̀ lọ́nà tó wọ̀ wọ́n wá sí ní wọ́n ti ilẹ̀ mú ní bọ́ọ̀lù yìí náà torí òwò dáadáa bọ́ọ̀lù òde mọ̀ pé bákan náà lé ọjà tó ti kó kàló yàtọ̀ tí a bá ti mọ̀ lé ọjà tọ̀ ọjà bá yẹ bá yẹ kó ọjà tẹ̀ náà sí ìwọ́dà وبيعمل كل الضرائب على كل حال التعقيد والدعم قلنا الأجنبة على الصراحة جماعة الوقت طبعا ممكن àtìrí ayé títí ọjọ́ orí ìdí àgbàlagbà ìgbọ́nà lọ́sọ̀rọ̀ òwe rẹ̀ pé gbogbo nǹkan tí èèyàn máa ń ṣe láyé ìrọ̀lọ́ fi òbí àti ìgbàgbà jàmáà lánàá sẹ́ẹ̀kẹ̀ ní nàìjíríà buhari ti lẹ́nu ìfẹ́yì ti ní nàìjíríà buhari tó náà ọ̀nà ìdìbò lájà buhari tó náà lẹ́nu pọ̀ lọ́la o ṣùgbọ́n buhari kò lọ́la ojú ti náà lò lẹ́nu wọ́n ti wọ́n rẹ̀ lọ́wọ́ lánàá kí wọ́n kọ́ni wọ́n lò kí ìkànnì ìdí ọ̀bọ̀ lánàá tọ́wọ́ àjàgbọ́n lójú irú wàdà tó lẹ́nu ìjọba tó wà á. Lọ́jọ́ pé wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ àtẹ̀wò náà. Mo lè sáré lábà. Kó dábí ní omi kò sáré lábà. Àti pé gbogbo tí wọ́n ń ta àjọ nínú ọ̀rọ̀ ń lọ òkú ti àlẹ́ ìkó lẹ́kọ̀ọ́. ṣe rẹ́ẹ̀sì tí wọn bá tó wà pàlàpà tí wọn bá máa wọn kọ́ tí wọn bẹ wọn bẹ wọn fáyì ọmọ tó ń yẹ abáfà sàmùtì àti òun náà wà nípa sọlọ kọkọ wọn gbé wa àwọn ọmọ náà wà náà sọlọ kọkọ wọn bẹ gbé wa àwọn ọmọ náà wà náà kò sí jáde ní òfin ní ẹjọ́ kọtẹ jẹjẹ ní àyè ọmọ náà wà náà kóra àtẹ́bí yòókù ọdún olúwa náà. wọ ẹ̀fọ́ sọ́wọ́ tó ń pọ̀tọ́ wọ ẹ̀. Nítorí pé ẹbí yìí ọha tó ń kìkì ìgbọ́ yé fẹ́. Ẹbí yìí ọha gbọ́ yé. Nítorí pé tí ó dùn ọ̀gbọ́ yé ní ìjẹ́. Ìdìbò tí wọ́n fi ṣe àwọn àgbàlagbà jọ. Jọ̀mọ́ gbogbo ẹni tí ìgbìyànjú yẹn bá wà láàrin àwọn àtàkà ọgbà láti mú ìgbìyànjú níbi iṣẹ́ wọn àlọ́ ìdáwà ní france wọ́n lọ fún ẹ̀jẹ̀ o kó ló lè bá àgbà èyí sọ fún wa wípé ẹ máa bá wà àgbà àgbà tuntun ìjọba tó tó ìjọba ìjọba ń bá ìsọ̀ mi wípé wọ́n lọ sí ìṣòro nǹkan tètè oyè alábòsíwá tó tó yìí wọ́n lọ́wọ́ mi sọ mi ìṣòro nǹkan mi yóò tó tó tó wa ọlọ́run dá àwọn wa tó wọ́n jà tó tó wọ́n lọ́ mi ní ìjọ àwọn ló ń lọ mọ́ni mọ́ni àkọ́kù kùrọ́ṣì ogun ọ̀dọ́ kíkà àbọ̀. wọ́n máa ń gbọ́n padà tàbí ọjọ́ padà tàbí ọ̀dọ́ bá lọ sílẹ̀ tó ń jáde bọ̀ tó padà wá ká àdìsí wọn irú àdìsí wọn ká wọ́n máa ń padà tó ń padà káwọn máa tó ṣe káwọn máa ṣé akẹ́kọ̀ọ́ káwọn ọ̀dọ́ bá ti máa kí wọ́n bá tẹ̀lé àbá àjọ rẹ̀ ìyàwó ìṣẹ̀lẹ̀ rẹ̀ الحكومة القائمة قال تبعوا فيها في المساجد أو التوسمات كانت تبقى فيها. فرض ذلك أكيد عمل الحمد لله الحمد لله الذي قرر التسجيل الخرج ويعتني عباده المؤمنين ببلاء الحسن ليرفع به درجاتهم ويكفر به سيئاتهم فإنه إذا أحب قوما ابتلاهم أحمده منه وأشهد نعمه غيرنا وراءنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة العالمين نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين من خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وأن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله وحيدا حميدا أمة الإسلام إن الله سبحانه وتعالى يبتلي خلقه بما شاء وكيف شاء ومتى شاء بأي شيء من البلاء لأن الله سبحانه وتعالى له حكمة بالغة في تصرفه في الكون سبحانه وتعالى وقد بعث نبينا محمدا صلى الله عليه وسلم ليوقع عن ربي سبحانه وتعالى نعم وقع على اليوم بل على كثير من اعراض العالم الوباء والوجع والفقر لا لله ولا لشيء تافه لا بل لشيء مهم بل لعرض الاشياء ان الله سبحانه وتعالى لكن حقيقه لذلك ذلك ان الله فإذا رسول الله صلى الله عليه وسلم دخل المدينة وجاءت المدينة أولها كما جاء ذلك حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها وكذلك الرسول صلى الله عليه وسلم عليه قد بين لنا الفرق بين الوباء والطاعون ولذلك إذا وقع الطاعون بأمر نعم بها فما أخبرنا صلى أن نفعل وتوقع بأمر نسمع به أن تلكم الأرض فما لا يسمع أخبرنا صلى هذا في المملكة وفي غير المملكة وفي كثير من البلدان في حالة اليوم غلقت أبواب المساجد هل هذا داخل في ديننا وهذا الوباء أمره فاحتج هذا الامر اما فان رسول الله صلى الله عليه وسلم بين لنا قصه فقيره وكبيره وحكيم وشريفه وحكيمه من هذا الامر جاء في الصحيح الى ان يقول ابن عباس رضي الله تعالى عنه ان امير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه اراد سياسة نعم مدينة النظر بأمر مهم والقضية تغم جميع المسلمين أراد هذا الخطأ في بلاد الشام ألف المحرم جاءوا خبر وقوع الوضع بالشام فانتظر يعمل من حتى يفجع هذا الوضع والسلام فجاء ربيع الأول بدأ الوباء يتخطف وينشرف شيئا فشيئا وبعد إسرائيل من ولا الوراء أن يقدم علينا فإن الوراء تتخطف خرج ومعه منتهى بحق رسول الله صلى الله عليه وسلم فلما مروا الثروة أبو هريرة أمير الجيوش وأصحابه من أصحابه؟ هؤلاء الرؤساء الجنود أي رؤساء الناس كما صرح ذلك بين عباس رضي الله تعالى عنهما وهما وهم خالد بن الوليد رضي الله تعالى عنه وأرضاه ويزيد بن أبي سفيان رضي الله تعالى عنه وأرضاه وشيخ فيه ابن حسنة رضي الله لأن وراءه وباء مثل حريم الناس فانظروا في الأمر إما أن تقسم علينا وإما أن تكذب ولهذا انتشر أمير المسلمين بأمر صاحبه رسول الله صلى الله عليه وسلم في المشارة وكان رسول الله صلى الله عليه وسلم يشار أصحابه وقد أثنى عليه رسول بهذا بقوله رحمة من الله فلهم ولو كنت حقا قليل القلب لانفضوا حريم إلى أن أمر الله تعالى وشاوره في الأمر وقد أمر الله في الأمر وكان الله المؤمنين بقوله وعقله وعقله شورى بينهم وعقله شورى بينهم شرى أمير والمؤمنين قال لنا لكنهم اختلعوا ما بين المؤمنين حتى أمر أبا قتيبة أن يدعو له المهاجرين الأولين نحن نعم، لولا أمير المؤمنين فاستشاروا وأخبرهم أنه قد وضع الشام الوراء ما رأيكم في قدوم الشام أو في وجوه فانقسم القوم اثنين بعض بعضهم سألنا عن المؤمنين إن المقصود الأمر مهم أمر ديني مصلحة مقدمة لأن أمر مهمة فإنه رأوا أن لا يخفي عليه المؤمنين بل لا له أن يقدم السبيل أن يوافق السبيل متى يقف أو يقضي هذه الحاجة للمسلمين والفريق الثاني الأمر الأول الشرع يحصل ما يأمر المدين إلا بعد أن صلى من قال وحد العلماء ومن الفقهاء ولا نرد إلا أن ترجع في يوم الحج كل مرض على هذا الوباء ولهذا اشتد الأمر على أمير المؤمنين رضي الله تعالى عن الله فأمرهم فخرجوا من بارك الله لكم بالذكر والجنة ونفع الله إياكم بما فيه من التعليم أما تسمعون حتى يصير الله عملا ولكم فاستغفروه إنه هو علينا واصلح بيننا وانفسنا نحمده ونستعينه ونستغفره ونتوب اليه واصلي واسلم على هذا النبي الكريم نبينا محمد ابي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون امتنا شرع امير المؤمنين الخطاب أن المهاجر الاولين ولم يختلف بما راى من الدين لانه مجتمع على شيء ثم امر امير المؤمنين ابا عبيده ان يدعو له الانصار جاءوا اليوم ويقضوا عليه وشواهد ما شاوروا المغلوب الوليد ثم بعثوا كثيرهم واعترفوا كاختلافهم ومن هنا جاء امير المسلمين من كان معه في هذا الموضع ممن من مشرق قريش من مهاجر القلب نعم لعلهم وجاءوا وبما أشاروا إلى أمير المسلمين والكفار وعلى وهنا نستمر في الخطبة القادمة إن كان مريض بقي ونسأل الله منا بينهم يوفقنا وإياكم وأن يجعل لمن ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا أنت الجمر المسلمين اللهم أنت الجمر المسلمين اللهم أنت الجمر المسلمين ودخل العادات الوباء والبلاء والنار اللهم ربنا ارفع عنا الوباء والبلاء يا ارحم الراحمين اللهم ربنا اننا نعوذ بك من الضرب والجنون والجبال ومن سجن الاحصان يا ارحم الراحمين اللهم ربنا تب على الكافرين اللهم ربنا تب على الكافرين اللهم ربنا تب على الكافرين يا ربنا جميعا بتوبة نصوح يا أكبر المستقيم اللهم ربنا ردنا إليك رحمة جميلة اللهم ربنا أصلح أولا المسلمين أصلح أولا نساء المسلمين وشباب المسلمين يا أرحم الراحمين اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت عالم التقوى وعالم المغفرة ولا تعاملنا بما نفعله ونفعل الذنوب والمعاصي اللهم ربنا لا تحرمنا خير ما عندك الشر ما عندك لا تكن تدري ثم مدى الاسلام وانا اعترف الصدق له يا رب الامر ولا في نفسي وسلم ملكته وصدق له قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المحدود القائل في مقولات الطريقه الثابته من صلى عليه وسلم الله أشرف اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم قرب الأنبياء ولي الرحمن نبي التوبة نبي الرحمن القاضي اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا وعسى